الحمد لله رب العالمين وأفضل الصلاة وأزكى التسليمات على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فون الله وبا وبا ددا وبا لانو وبا لبرا وبا تي ó wù nínú àánú rẹ̀ tó ṣe wá ní mùsùlùmí ọba tí ìkẹ́ rẹ̀ àánú rẹ̀ ààbò rẹ̀ kò ló ń kà lórí wa àbẹ̀lẹ̀ ọba sọ́wọ́nà wa tààlà kò ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ gbẹngbẹn lórí òdodo kó má sọ wá nù ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àti orí tí ò ní tán kó má bá níbà Muhammad kó bá àwọn ìyàwó rẹ̀ kó bá àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àtẹnikẹ́ni tí ó bá tẹ̀lé ìlànà wọn. inṣàlá ta'ala a máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ń ṣe lọ nínú tíra al-arba'una nawawiyya tí a máa gbéyẹ̀wò lẹ́ni ní hadithi ẹlẹ́ẹ̀kejì ṣé hadithi náà lọ báyìí pé ní عن أبي رقية تميم بن أوس الداري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال الدين النصيحة قلنا لمن قال لله والكتابه ولرسوله والأئمة المسلمين وعمتهم أفاوات وبا حديثي وأن من ناني أمسي Abu Ruqayya yóò ní kúníyà wọn orúkọ wa ní Tamim ọmọ Aus yẹn pé bàbá Ruqayya orúkọ wọn jẹ́ Tamim ọmọ Aus Adari radiyallahu ta'ala anhu. أني أن النبي صلى الله عليه وسلم على نبي محمد صلى الله عليه وسلم صبايكني الدين النصيحة ẹ̀sìn ànàfíhà ẹ̀sìn nàfíhà ló jẹ́ nàfíhà ló jẹ́ kúlùnà wọn ní àwa wa ń sọ lẹ́ni tí ń béèrè lọ́wọ́ ànábì pé límọ̀n ta lè fi jẹ́ nàfíhà fún kọ́ọ̀lá anílélá fọlọ́ yẹ pé nàfíhà ló jẹ́ láti nàfíhà fọlọ́ walikitaabe àti fún tírà rẹ̀ walirasuli àti fún òjíṣẹ́ rẹ̀ wali aimmatil muslimin àti nàṣíà tá a ṣe fún àwọn olórí mùsùlùmí wa ammatihim àti gbogbo mùsùlùmí lápapọ̀. náà ọ̀rọ̀ yìí ní àlàyé púpọ̀ nínú torí pé ní àwọn àfáà máa tọ́ka sádìsì yìí pé òun náà wà nínú àwọn jawami'ul kalim tọ́lọ́ ń fánabí yẹn pé ìsọ̀rọ̀ díẹ̀ kó nítumọ̀ púpọ̀ nínú tánábí ó sọ̀rọ̀ díẹ̀ ń gbà mí tí ó sì kó tumọ̀ tó pọ̀ àlàyé tó pọ̀ ìdájọ́ tó pọ̀ tí ó kó sínú ẹni hadithi yìí náà jẹ́ kan níbẹ̀. yẹn ní òfà láfi farabalẹ̀ láti gbọ́ àlàyé rẹ̀ dáadáa. àkọ́kọ́ ànábì ad nasiha ẹ̀sìn nàṣíhà ni kí ni túmọ̀ nàṣíhà ẹni nàṣíhà yìí kẹ́límọ̀tò jàmíà gbólóhùn kan tó kó ìtumọ̀ púpọ̀ sínú bàbá ní ànàṣíhà gbólóhùn kan ni tó kó ìtumọ̀ rẹ̀ púpọ̀ sínú ànàṣíhà ìtumọ̀ rẹ̀ ní alkhulos nǹkan tó bá mọ́ ìyẹn tá bá ní shay'un nasihun ma'ana khalisun ni pé nǹkan tó mọ́ kàngàkàngà ẹ̀sìn yìí tó mọ́ ni ìyẹn lọ́ba subhanahu wa ta'ala sókè illa ad-din al-khalis ọlọ́ba subhanahu wa ta'ala ló ní ẹ̀sìn tó mọ́ kàngàkàngà tí ò ní dọ̀tí ìtumọ̀ rẹ̀ ni pé àná àdínù náà fi hàn ìyẹn pé ẹ̀sìn tó mọ́ ara ìtumọ̀ ànàṣeha òun náà ní mímọ́ nǹkan tó mọ́ tí ò ní àbàwọ́n nínú bákan náà nínú tí àwọn afá tuntun ni pé ìrádàtú jumlatul khair ní pé kéèyàn nífẹ̀ẹ́ dáadáa fún yàn kéèyàn nífẹ̀ẹ́ dáadáa fún nǹkan nínú rẹ̀ náà tún ni ànàṣeha wà kódà nínú àwọn àfa gẹ́gẹ́ bí alimọ́ bínú dẹ́kíkì lẹ́yìn sani wàlẹ́ ìfàfi kàlámì làárọ̀ wọn kò sínú gbólóhùn lárúbáwá kẹ́lìmọ́tún mufradatun kò sínú ọ̀rọ̀ lárúbáwá gbólóhùn kan ṣoṣo tó yẹ pé yẹ̀sẹ̀wòfì bí alìbára an ma'ana àdìl kẹ́lìmọ́ tó yẹ pé gbólóhùn ìtumọ̀ rẹ̀ ó tó ìtumọ̀ gbólóhùn kan ìyẹn pé gbólóhùn ànàṣeéhà gbólóhùn tó fẹ̀ ní tó kó nǹkan púpọ̀ sínú. anábà Muhammad sallam ń sọ fún wa ní ẹ̀sìn yìí ò nàṣeéhà nìyẹn pé ìṣe mímọ́ ni ìnífẹ̀ẹ́ dáadáa ni ìṣe mímọ́ ni ntí ò lábòlà ni kò láàyè àánú agbọ́dọ̀ ṣẹ̀sìn ní mímọ́ ìyẹn náà sọ́ọ́bà bí òpin kúnná límọ̀ ní láti mímọ́ yìí fún kọ́ọ́lá lè la ànábì ní fọlọ́run ọba ọba tó dá wa ọba tó lẹ́tìn a sì ẹ̀sìn ní mímọ́ fún un tọ́ba ní a sì nẹ̀sí àfọlọ́n kò ní pa àmọ́ ẹ̀sìn wá àti fọlọ́n yẹ pé a sì ẹ̀sìn ní mímọ́ fọlọ́n a mọ̀ wọ ọlọ́run ọba ní. gẹ́gẹ́ alimami bunu dẹ́kik ni wọ́n ti sọ ọ̀tá náà kóòtù ọ̀rọ̀ alimami olùkàtọ́bí wọ́n ní nítorí ká ṣe nẹ̀sí àfọlọ́n ìtumọ̀ rẹ̀ òun náà ni nẹ́fúyò ṣíríkà ánì ò ká má ṣẹbọ sọ́nà àṣìlẹ̀ sí àfọ́nà ọba mi tá a bá ṣẹbọ sọ́nà tá a mọ́nà lẹ́yọ ọ̀kan ṣoṣo tá a tọkọ lórí nǹkan mi tí a korúkọ nǹkan mi tá a wárí fún nǹkan mi tá a fi nǹkan mi búra tá a dè nǹkan mọ́ra kó ní òmò sọ wa ń dẹ̀yìn tọ́lọ́hùn táǹsì náà nìkan táǹkó orúkọ ọlọ́run nìkan táǹforí balẹ̀ fọlọ́run nìkan ilé ní ìmọ̀ jẹ́ náà fi hà fọlọ́ ìmọ̀ gbẹ́bọ dìnà fọlọ́ ìmọ̀ mọ̀ ṣẹbọ fọlọ́ onínà sí hà fọlọ́ wàtárìkìlì ilhad fèsì ìsìmọ̀ mọ̀ yapa àbí ìmọ̀ mọ̀ ba àwọn ìròyìn ọlọ́run jẹ́ ìtọ́lọ́run fi ròyìn ara rẹ̀ ìmọ̀mọ̀ takò ọlọ́run bọ́ lọ́ba alágbára àná gbọ́dọ̀ gbà kó ọlọ́run lọ́ba alágbára ọlọ́run nìkan ládẹ́dà gbọ́dọ̀ gbà kó nìkan ládẹ́dà gbogbo ohun tó fi ròyìn ara rẹ̀ agbọ́dọ̀ fi ròyìn rẹ̀ agbọ́dọ̀ takò ìsìnà sí àfọlọ́run. bákan náà wàwá sí ibi sífàtì kàmáàlì wàlìjàláàlì. tábà ròyìn ọlọ́run àpọ̀dọ̀ ròyìn rẹ̀ pẹ̀lú ìròyìn tó pé àwọn ìròyìn tó ga tó tóbi fi ròyìn ọba níyì tó fi ròyìn ara rẹ̀ máa fi ròyìn ẹ̀ àní mú ròyìn ẹ̀dínkù ìròyìn àbùkù ọba ẹni tí ń ọba ní ọba ajídára ìròyìn àbùkù ni torí pé tó ń ọba sùn tó ṣe ìwájú ló wá ń dára ọlọ́run sì lóun èé sùn ọlọ́ni láta àkóso òsínà tó wà lànà òun èé tó gbé gbèmí fún òun ọba ọba alékè ọba tó bímọ ní ìròyìn àbùkù ní wípé ọlọ́ni làmúyẹ́lìdì wà làmúyúlàdì ọlọ́run ò bímọ ẹnìkan òbí ìròyìn àbùkù ní. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìròyìn míì táwọn yẹn fi ń ròyìn ọlọ́run tí èsì tọ́lọ́ àní fi ròyìn ẹ̀ torí ẹni tó bá fi nǹkan mí ròyìn ọlọ́run ọba yàtọ̀ sí tó fi ròyìn ẹ̀ yàtọ̀ sí tánàbí wa Muhammad asọ́lá tọ́lọ́run fi rán tó fi ròyìn ọlọ́run ẹni tó bá fi nǹkan mí ròyìn ẹ̀ tó yàtọ̀ sáwọn eléyìí yóò mọ̀ jẹ́ ní àbùkù yóò mọ̀ jẹ́ lẹ́bọ̀ọ́ yóò mọ ijó lùsẹ̀ lọ́wọ́ ọba irú ẹni bẹ́ẹ̀ kò ṣe nà sí àfọlọ́n nínú ìṣẹ̀nà sí àfọlọ́n òní wàlúùbù fi ká nífẹ̀ẹ́ ọlọ́wọ́ afọ́n àtẹ̀sí ìhù àǹjẹ̀mí ìnàkọ́ ẹ̀sì ká mọ ọlọ́wọ́ bá kúrò ń bí àdínkù gbogbo nǹkan ìwà àdínkù ìwà àbùkù ìwà àlébù ká gbèjìnà sọ́lọ́wọ́ ọba ọba àlekè ọlá wàlkìyàm bi tọ̀ọ̀cátì káwa máa tẹ̀lé ọlọ́run ọba kàmá tẹ̀ láṣẹ rẹ̀ tó bá pa wá láṣẹ kíkà ṣe nínú ìjọsìn ni nínú àdìsọ́kàn ni nínú ìwàsí ni nínú ìbálò ni tọ́lọ́mùbá ti pa wá láṣẹ ká tẹ̀lé ká jẹ́ kẹnu ọlọ́run ọba káwa nínú ìṣìnà sí àfọlọ́run ọba ni. wàtìsínàbò màá fi màá fi yàtẹ̀ bákan náà ká yà sí ìṣẹ́ ẹnitọ́ bẹ́ẹ̀ ti nà sí àfọlọ́ yóò mọ yapa sí ìmọ̀ ẹ̀ṣẹ̀ kò ní mọ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọba ntọ́lọ́wọ́ bá fẹ́ kò ní dídí ẹ̀ tọ́lọ́wọ́ bá fẹ́ nìkan ni ó mọ ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́ bá ní òdà onígbà pé kò dà kódà bí fẹ́ ẹnu rẹ̀ bá rọ̀ mọ́ yóò tẹ̀lé tọ́lọ́wọ́ bá yóò fi fẹ́ ẹnu rẹ̀ lẹ̀ ara mi pé yẹn ti nà sí àfọlọ́wọ́ bá mi. bákan náà wà ká nífẹ̀ẹ́ nǹkan torí tọ́lọ́ yẹ pé tọ́lọ́ bá nífẹ̀ẹ́ sí ni káwa náà nífẹ̀ẹ́ sí ọlọ́run nífẹ̀ẹ́ sí jọ̀sìn káwa náà nífẹ̀ẹ́ sí àwọn ànẹ́bí ọlọ́run náà nífẹ̀ẹ́ sí wọn káwa náà nífẹ̀ẹ́ sí wọn àwọn tó ń ṣe tọ́lọ́run náà nífẹ̀ẹ́ sí wọn ká nífẹ̀ẹ́ wọn nítorí tọ́lọ́run gbogbo ń tábà nífẹ̀ẹ́ ká nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ́run wàlúbọ́gòdò fi ìbákan náà ká tó éètì nǹkan la fi éètì nǹkan yìí ò pé nítorí kọ́lọ́run ọ̀gá ẹni tí ó sì nà sí àfọlọ́ kò ní í jẹ́ni tó jẹ́ pé ń tọ́lọ́hún ò fẹ́ lòun mọ̀ nífẹ̀ẹ́ sí lápòjú ń sọ lóun nífẹ̀ẹ́ ọtí òun náà ní nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sinẹ́ ọlọ́run ní nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ kúfúrù kò nífẹ̀ẹ́ ṣíríkọ ọlọ́run nífẹ̀ẹ́ bọ kò nífẹ̀ẹ́ àwọn ẹlẹ́bọ ẹni tó nẹ́fẹ̀ẹ́ sí àtọ́lọ́n kò náà kò ní bákan náà wà jihadu man kafara bi àgbogbo tẹni tó bá takòtò lọ ara apá nífẹ̀ẹ́ ti ènìyàn ìsìn náà nítorí pé ní tí ń ṣe ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ àánú àní nífẹ̀ẹ́ rẹ̀ ẹni bẹ́ẹ̀ àánú gbógun ti ara mi fa nífẹ̀ẹ́ tọ́lọ́run à ń sinà sí àfọlọ́run bákan náà wà lè i'tirafu bi ni'matihi wa shukru alayha a máa dúpẹ́ orí tọ́lọ́run bá ti fún wa àá jẹ́wọ́ pọ́lọ́run sórí fún wa àá fẹ̀mí ìmúre hàn sọ́lọ́run àá wà dúpẹ́ fún un ara mi péyàn nífẹ̀ẹ́ tọ́lọ́run ọba òun lélẹ́yìí wal ikhlas fi jami'il umur gbogbo tá a fẹ́ ṣe a sì ń torí tọ́lọ́ ara pàǹsìlẹ̀ sí afọ́lọ́ náà ni eléyìí a sì mọ̀ pé ọlọ́run ọba nìkan àmì pé nǹkan mi gbogbo tá a sọ yìí àtàwọn àlàyé mi tó tó gùn ní ìtumọ̀ pàǹsìlẹ̀ sí afọ́lọ́ àjùwọ́ lè fọ́lọ́ à ń tẹ́ lóun nìkan àṣẹbọ sí àfẹ́mímọ́re hàn sí à ń dúpẹ́ fún un ètò nífẹ̀ẹ́ làwa náà nífẹ̀ẹ́ ntí ò nífẹ̀ẹ́ à nífẹ̀ẹ́ rẹ̀ lè sí àfọlọ́run bá mi. bákan náà nípa nípa Muhammad sallam tó ti sọ ọ́nà hadith yìí ni wálé kìtáàbì a ti nà sí àfọ̀tìrà ọlọ́run ọba bó láì fi ti nà sí àfọ̀tìrà ọlọ́run ọba ni pé à nígbàgbọ́ sí pọ́rọ̀ ọlọ́run ọba ni àkọ́kọ́ nù à nígbàgbọ́ sí pọ́rọ̀ ọlọ́run ọba ni ti ni alukur'ani kalamullah ọ̀rọ̀ náà bá ní gairu makhluk kìí ṣẹ̀dá kìí ṣe ń tọ́lọ̀ ń dá kìí sì sọ̀rọ̀ ẹ̀dá kìí sì ṣe àgbélẹ̀rọ táwọn èèyàn gbé kalẹ̀ agbàkọ́rọ̀ ọlọ́run ọba tó wá látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run sọ tó fi rán òjíṣẹ́ rẹ̀ tí ṣe alimọ́lákù jibril sí anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ara mi pa ń ṣe ìnà sí àfún ọ̀rọ̀ náà bá mi akọ onígbàgbọ́ ti pọ̀ ọ̀rọ̀ náà bá mi tí ì sọ̀rọ̀ ẹ̀dá tí ì jọ ọ̀rọ̀ ẹ̀dá bákan náà nínú ẹ̀sẹ̀ àtàṣe fún lẹ́nu pé àákọ ayé anata alámọ̀fù kàákọ ìmọ̀ ẹ̀kọ́ kùránì tó dání níbi wá wà ní ibi tí kẹ̀ wá wà ní àákọ tá a mọ̀ dáadáa torí pé anábíà muhammad sọ̀rọ̀ sọ́lá nínú hadithi usman ibn affan radiyallahu anhu anábì jẹ́ kóyà pé ní khairukum ẹni tó dáa jù nínú ni man ta'allama alukur'an ẹni tó lọ kẹ́kọ̀ọ́ alukur'an wa 'allamahu ìgbà tó kọ́ tán náà fi mọ̀ yẹn ara mi pa àwọn ṣe sí àfọ ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ká lọ kọ́ ká mọ̀ kọ́pọ̀lọpọ̀ wa mọ̀ kur'an ká àléébù ló jẹ́ fún mùsùlùmí wọ́n mọ̀ kùránì ká ká gbìyànjú ká mọ̀ ká mo dàgbà mo dorí mi ti ga òmí ni pé èèyàn lè lọ kọ́ kùránì tọ́ra àwọn èèyàn láyé náà lénìí tí wọ́n ti dàgbà tí wọ́n ti lọ ń kọ́ ẹ̀kọ́ ayé tí wọ́n sì ń mọ̀ púpọ̀ wà kéèyàn kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba kó mọ̀ tàbá wa mọ̀ tán ní tìlàwátì ká máa kà lọ́pọ̀lọpọ̀ ká sì máa kà bọ́nà bá subhanahu wa ta'ala bí ó ti ṣe sọ́kalẹ̀ ká farabalẹ̀ ká torípọ̀ náà bá yin àwọn tó gbọ́ kùránì yìí tí wọ́n kà bó ṣe yẹ kẹ́kà tó ti tẹ̀ lófin ọlọ́run bá ní alladhina ataynahumul kitab àwọn tí a fún tíra yatlūnahu haqqa tilāwatihi tí wọ́n ń kà á hakọ̀ tìlàwátì ní pàápàá bó ṣe yẹ kán kà ọ̀là ìka yóò mìínú nàbí àwọn tán gbàgbọ́ nù ẹ̀yẹ tán kà bó ṣe yẹ kán kà káka káka àràfin ẹ̀ bó ṣe yẹ ká pé ká farabalẹ̀ ká nínú ipa ìṣìnà sí àfọ̀rọ̀ ọlọ́run nínú ipa bàbára rẹ̀ ni torí pé a bá fẹ́ ka spíṣì míì lọ́rọ̀ ẹ̀dá míì tó kọ àfarabalẹ̀ ká tó jẹ́ pé ní tó kọ yìí lè jẹ́ pé kò sófin kankan bí wọ́n kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ẹ̀lẹ̀ látàn ni àfarabalẹ̀ ká àfẹ́gbọ́yé ọ̀rọ̀ náà tó ẹ́pò ló da gbogbo wa bó láti á máa ka oníkàkùkà sọ àgbọ́dọ̀ farabalẹ̀ ka alukur'an kì í ṣe báwọn èèyàn kí wọ́n ṣe láwọn ń ka fún wa lẹ́yìn tọ́nà aka kur'an ìṣẹ̀lẹ̀ wa tẹ́ pé láàrin ìṣẹ́jú márùn-ún ti kà tán tí wọ́n máa jẹnu wọ́n máa pè ń pè kópe ilé àdádálẹ̀ ní kàtẹ́ pípé wọn lásán ní àdádálẹ̀ ní kí n kálukú farabalẹ̀ kó ka kùránì fún ara rẹ̀ ẹni pẹ̀lẹ́ ó sì kábọ́ lọ́run ṣe fi hàn lẹ́n àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam haka ó sì yẹ káka bákan náà àgbé alukùránì tóbi torí ń tọ́nà bá subhanahu wa ta'ala tó pọn lé tọ́lọ́ ní tẹ́yẹ̀ bá ka hara fi kẹ́ péré ànábì tí ẹ bá ka arafi kan péré nínú ẹ yóò ní láàdá mẹ́wàá ànábì wa jẹ́ kí sàbẹ sọ pé ara ó jẹ́ kí wọn mọ̀ pé arafi kan ti ń sọ kì í alifu láàmì lárafi kan o yẹ pé alifu nìkan arafi láàmù arafi mímu arafi yẹ pé tí bá ní alifu láàmì ó ti ní láàdá tààtì àwọn ẹni tó ka fatia ẹni ka bákọ́ra ẹni tó kọ́ dídí kùránì ọ̀hún yìí ládàá tí ó ní ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú kéèyàn fún kùránì lẹ́tọ̀ọ́ rẹ̀ ni ó fi ní àwọn ládàá yìí tó bá kà bí ó ṣe yẹ kó kà bí ládàá yìí ó ti pọ̀ tó kò ní rí kankan bẹ́ẹ̀ ó súnmọ́ pé ẹ̀sìn náà ni ó tún gbà ara pé à ń sinà sí àfúntẹ́rà ọlọ́run ni kí á kà á pẹ̀lú farabalẹ̀ pẹ̀lú ó ká kà á dáadáa ẹ̀rí ó wà ní kùránì lẹ́sọ̀ pẹ̀lú ohun yín ibi tá a ti fẹ́ ká dùn ní tẹ́ni tọ́lọ̀ bá fún lóhùn ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú kí dunu ohun yín kó má tako ìfún kùránì lẹ́tọ̀ọ́ rẹ̀ ìfún ní òfin rẹ̀ bó ṣe yẹ káàkà tó lẹ́lómìn òun ni ó fẹ́ dùn yóò mọ̀ pé kùránì pé kò pé ohun gan ló jẹ́ lógún òfin kùránì lọ a pè bó ṣe yẹ ká pè á ta bó ṣe yẹ ká anábàá Muhammad sallam náà fẹ́ràn ká gbé kalẹ̀ bọ́ọ̀lù ṣe fi rán ìyẹn ló fà tó yẹ pé ní níjọ́ tí ó gbọ́ tí Abu Musa al-Ash'ari radiyallahu anhu tí ń ka Qur'an nílé rẹ̀ ànábì rí kọjá lọ Abu Musa al-Ash'ari wà nù létí ń ka al-Qur'an ó ta fánábì létí inú ànábì dùn sí bó ṣe ka ìgbà tó dijọ́ kejìlá ànábì wá jẹ́ kó mọ̀ pa ah, mo rí kọjá lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ lánàá gbogbo ohun bí ọ̀sìn ka Qur'an ó sì dùn mọ́ mi. Abu Musa al-Ash'ari radiyallahu anhu wọ́n tún jẹ́ ká níbi mọ̀ pé mọ́mọ́ pọ́n rí kọjá ní ọba tó jẹ́ òdò jù bẹ́ẹ̀ lọ láti fi dùn ànẹ́bì nínú torí pé ànẹ́bì jẹ́ kó yẹ kó ní nínú mọ̀sàmírò ali daoud ọlọ́run fún Abu Musa al-Ash'ari ìtumọ̀ eléyìí ni pé nínú ohun dúdú tọ́lọ́run fún ànẹ́bì daoud àtàwọn ará alẹ́ irú rẹ̀ ọlọ́run fún ànẹ́bì Abu Musa al-Ash'ari náà ìdí fi ń ka afẹ́ ni bákan náà anàfàdà bára ò tá a bá wà ń kàkà máa ronú sí nínú páǹsì náà sí àfọ̀tẹ́ra ọlọ́run bá mi ká ronú sí ntí kúránì bá ń sọ kó wọ̀ létí ìrònú yìí ni ó jẹ́ kó lapa lára wa ìyẹn ló fà dé pé tá a bá mọ kúránì ká tó gbìyànjú ká tó tẹ̀síwájú láti mọ̀ túmọ̀ rẹ̀ lèkí ó làálọ̀ àbí tó bá ti ń ṣàlàyé rẹ̀ ní tẹ̀síìrì fún wa ká máa lọ ká fi mọ̀túmọ̀ alukur'an tá a bá ń kà ní òfin làpàlára wa torí kọ́ náà subhanahu wa ta'ala ó sọ ààyè àwọn tó ń ka kur'an tó ń ronú sí ọlọ́run sọ ààyè wọn ọlọ́run ní afala yatadabbaruna alukur'an ṣé ẹ̀ ní ronú sí kur'an tá a sọ̀kalẹ̀ fún yín amu ala qulubin aqfaluha àbí ọkàn yín wọ́n ti ti pa fi padlọ́ọ̀kì tí ìtumọ̀ pé ẹni tí òun ní kùránì bẹ́ẹ̀ tọ́kàn yẹn ti dì pa mi ẹ̀rí pa ayẹ nìyí oúnjẹ ìyẹn ló dáa fẹ́ni tó ka kùránì kò mọ̀ ronú sí ti ń kà ẹni tí ó wá jẹ́ kéde kó rọrùn fún wa náà ni kí a mọ̀ tó mọ ìta ń kà a mọ̀ tó mọ alukur'an ìpè ládẹ́n tó mọ kùránì sí tó tó mọ̀ tó tó ronú sí ojú ládẹ́n tó mọ̀ tó fẹ́ lásán lọ ẹni tó kà lásán náà òun náà ju ládàá ẹni tí kò mọ̀ ẹ́ lọ tí ò lè kà á ẹni tí ò lè kà á tó náà tó gbọ́ òun náà ju ládàá ẹni tó yẹ pé kò gbọ́ kò tún lè kà á lọ òun ti ẹ̀ òun ò ní kẹ̀kẹ́ tí ó gbà ìyẹn kí ládàá yìí pọ̀ ju àwọn lọ ó yẹ ká gbìyànjú ká wà nù ẹ̀ tó wà lókè ni tí ó mọ̀ Kùránì kà tí ó sì mọ̀ túmọ̀ rẹ̀ tí ó sì mọ̀ ronú sí inú tí kó wà lábẹ́ páǹsì náà na àfòtíra ọ̀nà ọba rẹ̀ bákan náà bi àmàlàbí káwá fi kùránì ṣiṣẹ́ ká fi kùránì ṣiṣẹ́ ìyẹn pé òfin ẹ̀ ní ká tẹ̀lé òfin ẹ̀ ní ká lò torí pé sísọ̀kalẹ̀ tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ kó wá jẹ́ nǹkan òfin fún wa ni kó wá jẹ́ nǹkan ìkìlọ̀ fún wa kó wá tọ́ wa sọ́nà ni ọlọ́ni inna hadha al-Qur'an yahdi lillati hiya aqwam kùránì yìí ó wá fìyàn mọ̀nà ni sọ́nà tó tọ́ sọ́nà tó dáa ọlọ́run ló ń sọ kàlífà nábì pé tabaraka alladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil alamina nadhira ọlọ́run ló ń sọ kàlífà nábì kó lè bá wa jẹ́ ìkìlọ̀ fún gbogbo ayé ni ibẹ̀ láti rí àwọn òfin ẹ̀sìn wa láti mú jáde tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn ni tó ní í ṣe pẹ̀lú bó láàsìn náà ni tó ní í ṣe pẹ̀lú bó láàṣẹ bára wa lò ní tó ní í ṣe pẹ̀lú bó láàṣẹ wùwà ní gbogbo ẹnu alukur'ani náà láti rí ìlànà àyè tánàbí wa tó ṣe fún wa nínú súnà rẹ̀ ìwé méjèèjì láti rí òfin ẹ̀sìn wa òun láti rí òfin bó láti to ọ̀rọ̀ ilé ayé wa bó láti tòlú wa jù láti mú nínú páàsì nàìjíríà fún alukoran pé gbogbo gbèsè ayé wa wọ̀ lámọ̀rí wa nínú alukoran àti nọ́ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run láti mọ̀ mú. ṣùgbọ́n kéèyàn máa sọ léni pé ní kùránì ò lè tó ìgbésẹ̀ ayé tá à ń lò lọ yìí àbáyé tá à ń lò yìí ti yàtọ̀ ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ tó yẹ sọ níbi kẹfẹ́ rí ni ọlọ́ba sùpánà wa tààlà tí ó dá wa tó mọ̀ wá tó mọ̀ gbogbo bó láti láyé wa òun náà ló gbé òfin tá a fi lo ayé òun kalẹ̀ fún wa tá a bá fẹ́ ráyé lò àfi ká tẹ̀ lófin ọlọ́run ọba lọ́wọ́ subhanahu wa ta'ala ìmọ̀ ya ti yá nàkùn minni huda pé ọ̀nà mo wà á bá yín látọ̀dọ̀ mi ìyẹn pé tí ó jẹ́ mọ̀nà yóò wà bá yín látọ̀dọ̀ mi òun náà òfin tọ́lọ́ sọ̀kalẹ̀ fún wa faman tabi'a hudaya fala khawfun alayhim wala hum yahzanun ọlọ́run lẹ́ni tó bá tẹ̀lé mọ̀nà àtọ̀dọ̀ mi ìbẹ̀rù ò ní bẹ fún wọn ìbànújẹ́ ò ní jẹ́ tiwọn torí pọ́rọ̀ wọn ò lójútùú yóò tò ìyẹn pé tí ó jẹ́ pọ́rọ̀ wa lójútùú ni ọ̀dà ọ̀nà ẹ̀mọ̀ tó wá látọ̀dọ̀ ọlọ́run látìgbà tí ọlọ́run bá sọ̀rọ̀ wa tààlà ti sọ àbánáwa ádámù sórí ilẹ̀ ló ti sọ pé ní àwọn òfin ò mọ̀ wá látọ̀dọ̀ ọlọ́run náà làá láyé òfin ọlọ́run ọba sùpánà wa tààlà tó dá wa náà láàfi tòlé ayé wa kòwájú ti káàkiri jọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ tí í ṣe alukùránì lọ ìdálàyé àlẹ́bàá Muhammad sọ́lá tí ó wà ṣe fún wa ilé nínú káàṣì lẹ̀ sí àfún tìrà ọlọ́run ọba ni sàákọ́ àmọ́ àmọ́ ká àmọ́ ronú sí àbàbàrà rẹ̀ àmọ́ lòfin rẹ̀ ilé ni nàṣí àtàṣe fún tíra ọlọ́run ànábì wọn sọ fún wa pé wálé rọ̀sùn lè bákan náà ṣe nàṣí àfojìṣe ọlọ́run tí í ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bó ni eléyìí ṣe wáyé àkọ́kọ́ àgbàgbọ́ ojìṣe ọlọ́run ọba tọ́lọ́run subhanahu wa ta'ala tó rán sí wa ni fatasdiku ala risala àgbàgbọ́ lórí iṣẹ́ tọ́lọ́run subhanahu wa ta'ala tí ó fi rán òjìṣẹ́ ọlọ́run ọba ni tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba àyànfẹ́ ọlọ́run ọba ni ọlọ́ni máa ká na muhammadun aba ahadin ní rìjálìkùn anábì èyí ṣe bàbá ẹnì kankan nínú yín walakin rasulallah bójìṣẹ́ ọlọ́run ọba ní í ṣe tọ́lọ́run ó sì gbẹ ó nígbẹ̀yìn àwọn òjíṣẹ́ tí ó sójíṣẹ́ ní ìlẹ́yìn rẹ̀ walakin rasulallah wa khataman nabiyyin onígbẹ̀yìn àwọn òjíṣẹ́ tí ó sì òjíṣẹ́ míì tí ó wà lẹ́yìn rẹ̀ mọ́ àgbà pé iṣẹ́ tọ́lọ́run fi ran náà ni yóò mọ bẹ lọ kíkáyé parẹ́ ṣeré àtọ́lọ́run fi ran tó bá gbogbo ààyè àti àsìkò mu ni kò sí ṣeré àmì tí ó wà parẹ́ mọ́ ìlànà bá Muhammad sallallahu ní sọ fún wa pé ní law Musa hayyan kọ́dà kí musa bá wà láyé báyìí wọ́n wọ̀ sí àwọn ìlà àyè tẹ̀lé àyè kò sí bùyẹ̀ fún kò sí kankan fún ju pé yóò tẹ̀lé mi lọ fìrìpínlẹ̀ sí ìṣòrìsáàlà rẹ̀ iṣẹ́ tọ́lọ́run fi rán náà níṣẹ́ tó kù níṣẹ́ tí gbogbo ayé gbọ́dọ̀ tẹ̀lé bákan náà àgbàgbọ́ lórí gbogbo tí ọlọ́run fi rán nínú páàsì náà sí àfánágbà mọ̀fúnmọ́ni tọ́lọ́run fi rán àgbàgbọ́ pé òdodo ni wàtọ̀ àtòfin amúre wà náàyè bákan náà ètò bá ń pa wá láṣẹ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí a máa tẹ̀lé torí pé àṣẹ tó pa wá àṣẹ tó wá náà bá kì í ara rẹ̀ ọlọ́run ni wàmọ́ yẹn ń pè kọ́ ánilẹ̀ háwà kì í tẹ̀fẹ́ ẹnu lànà fi bí ń bá yín sọ̀rọ̀ ìníhùwà ìlà yóò hà ni fún un. kó máa fi jíṣẹ́ fún wa ọlọ́run ní ránṣẹ́ sí tó bá sọ ọlọ́run ló fi rán tó bá bá sọ fáwa náà ló fi àátẹ̀lé bákan náà wà náà yìí tó bá kọ̀ fún wa pé ká má ṣe àní ṣe torí pé ká má ṣe tó sọ ọlọ́run ló fi rán pé ká má ṣe ká sì má ṣe ìlú lóore fún wa kódà bọ́kàn ti wá fẹ́ rọ̀ mọ́ pé àwọn tàbátìgbọ́pá nàbí ni a má ṣe àájú lẹ́nu nínú àdìsọ́kàn tálẹ́bá ní òdá ànílá àdìsọ́kàn sí nínú ìwà ní tálẹ́bá ní òdá àní wùwà torí pé kò dáa náà ni ọlọ́run subhanahu wa ta'ala ní wa ma atakumu rasulu fakhuzuhu tí òjíṣẹ́ bá mú wá báyìí ni ẹ gbá mú wa ma nahakum anhu fantahu tó bá ní ẹ mọ̀ṣe ẹ̀yà jìnà sí ẹ gbọ́dọ̀ débẹ̀ torí pé nǹkan tí kò dáa bíi àmọ́ tẹ̀lé ìtànàbí bá mú wa fún wa lófin ntí ó bá ní kò dá àjìnà sí bákan wà ní sọ̀rọ̀ tẹ̀ háyà wà mọ́ ìtàn náírà pàǹsẹ̀ nà sí àfànàbì ní àárẹ̀ lọ́wọ́ nígbà tó wà láyé àwọn sọ̀hábà wọn gbárùkù tí wọ́n dúró tí wọ́n kún lọ́wọ́ wọ́n gbé ìlànà rẹ̀ lárugẹ ìgbà tó kú náà àtúmọ̀ ràn lọ́wọ́ pé àmọ́ dìfẹ́ǹdì ìlànà ẹ̀ súnà rẹ̀ a ní jẹ́ kí àwọn àdádálẹ̀ tí ò sínú ẹ̀sìn kó tanú ara mi pààrọ̀ ànábìwá Muhammad sọ̀sánná lọ́wọ́ ni gbogbo àwọn bídíà àdádálẹ̀ táwọn èèyàn fẹ́ mọ dálẹ̀ tí ò sínú lànà ànábì àmọ́ tako àmọ́ gbógun tì í bákan náà wà mọ àdáàtì mọ ní àdáà gbogbo ẹni tó bá ń gbógun tà ànábì àánú gbógun tì í torí ẹni tí ń tako súnà ànábì ń gbógun tà ànábì náà ni wàmùwàlá àti mọ́nùwàlá bákan náà gbogbo ẹni tó bá ṣe tànàbọ̀ Muhammad sọ́nà tó jẹ́ ní eré tó jẹ́ tó tẹ̀lé lánà rẹ̀ tó jẹ́ súnà àwa náà á nífẹ̀ẹ́ rẹ̀ torí fànàbí nífẹ̀ẹ́ tó ṣe tiẹ̀ láyé rẹ̀ ara mi pàrọ̀ ìṣìnà sí àfànàbí náà ni pé tabalẹ̀ ní tí ó ń ṣe tànàbí lẹ́yìn bàbá nàbí náà lọ́tọ̀ àánú nífẹ̀ẹ́ rẹ̀ àtẹ̀tẹ̀ ti ṣe tiẹ̀ kọjá níwọ̀n tó wá ṣe tiẹ̀ náà sọ̀hábà nàbà sọ́nà ara mi pàrọ̀ ìṣìnà sí àfànàbí ni pé a nífẹ̀ẹ́ sọ̀hábà àtọ́ pa anábì nífẹ̀ẹ́ wọn kódà anábì sọ́ńbì kan pé minal iman hubbul ansor lára ìgbàgbọ́ ni kéèyàn nífẹ̀ẹ́ ara Madina anábì sọ pé láta ṣubú àṣàhábì ẹ má bọ́ sọ̀hábà mi àwọn tí wọ́n bá mi lò gbà tí wọ́n kú mi lọ láti jí sí ọlọ́run àtàn lánàbì tán ti gbà fún tán kú lórí ìgbàgbọ́ anábì ni ẹ má bọ́ wọn torí pé àwọn ẹni ti gba wájú ọlọ́run náà ròyìn pé àfáàbì kó náà àwà lónìí mẹ́rin lè mọ̀hájìrì náà wà láǹsọ̀ náà tó ti gba wájú náà ara mọ́ta ara mọ̀dínà ọlọ́run fi ìgbawájú ròyìn wọn ànábì ni ẹ mọ́ bu wọn ànábì wọn sọ pé làwọn àǹfàkọ àdókò mẹ́fìlà òhùdè àbáni tẹ́nì kọ̀ọ̀kan tí ó bá ṣiṣẹ́ tó ṣe kìràkìtà tó ná nǹkan sí ibi ìṣètò ọlọ́run ọba tí nǹkan wọn á pọ̀ tó ga dókè Uhud tó wá jẹ́ gold mà bálaga mo da àhàdísí mu wà lánàá sí ifá kò lè tó mú dù mú dù yìí tá a fi yọ sàkátò lè fi tẹ̀lé tó yẹ pé mẹ́rin ẹ̀ láàyò forí kan èdè ẹ̀ tí sàábé bá ná ẹni tó wá lẹ́yìn wọn tí èsì sàábà tó ń bá ná nǹkan bí òkè Uhud kò lè tó dèdè ládá tí ò rí kò lè tó ti mú dù tí sàábé bá ná wàhálà ẹ̀ sí ifá kódà ká tiẹ̀ mú dù tó pọ̀ jù ká mú dajì mú dù tí sàábé bá ná ẹni tó bá ná nǹkan bí òkè údù lẹ́yìn tiwọn kò lè tó tiwọn àwọn sàhábà ó fi jẹ́ pé a nífẹ̀ẹ́ wọn tòlùpá nàbí náà nífẹ̀ẹ́ wọn ẹ ti jẹ́ takuntakun nítorí wàá ba nínú jẹ́ lénìí láàrin àyìn tí ń yọnú sí wọn irú rẹ̀ ní mùdírù mẹ́ríkàsì Agége tí ń bú àwọn sàhábà tí ó kà wọn kún àwọn àfàjẹ́ kó yà pé ẹni tí bá ń ṣerú ilé ànábì Muhammad sallallahu gan-an náà ní ń bú torí pé àwọn tán jẹ́ àmúgbálẹ́gbẹ̀ẹ́ ànẹ́bìnú àwọn tí wọ́n dúró tànẹ́bìnú àwọn tànẹ́bì nífẹ̀ẹ́ ni wọ́n tọ́jọ́ máa kẹ́kọ̀ọ́ ànẹ́bì ẹni tànẹ́bì nífẹ̀ẹ́ lára pàǹtí nàìjíríà fànẹ́bì làwọn náà gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tó bá kórìíra àwọn ìtumọ̀ kó náà ń kórìíra ànẹ́bì ni torí pé ń jẹ́ kó yá pé ní àwọn tànẹ́bì kójọ lọ́ máa kẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n gbà fànẹ́bì ẹni tí ò dáa ni wọ́n ayé pé àìdá wọn ànẹ́bì ni òrí wọn rè ànẹ́bì ni òrí wọn kọ́ ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ nù ẹbí mọ̀ pé tí arákùnrin yìí ń pè pèsè láwùjọ wa ní nǹkan tó burú ni èèyàn eré tí èyí sì ṣe báyìí èèyàn ẹbí lẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀ta àmọ̀ tó ń ṣe lé làwọn ṣíà àwọn tó yẹ àwọn ẹbú àwọn sọ̀hábà àfihàn díẹ̀ nínú wọn ni wọ́n yọ ọ́lẹ̀ àwọn làmọ̀ tó ń ṣe irú eléyìí ẹ̀ ní rẹ́nì kankan kó mọ ẹyọnu sínú sọ̀hábà àfikún jẹ́ níbi sọ́kùnrin tọ́lọ̀ bá sọ́nà wàtà aláròyìn nínú alukur'an nínú wọn ọlọ́ni àkọ́dọ̀ ọ̀dí aláwọ̀ ánìlì mùmíní ibi yorùbá yòówù ní kàtà tà ṣàjàrọ̀ ọlọ́ni àti yọ́nú sí àwọn mùmíní àwọn tí wọ́n ń bá nẹ́bí ṣe bẹ́yà tán bá fi múlẹ̀ lábẹ́ igi kan ọlọ́run yọ́nú sí wọn wọ́n àwọn tọ́lọ̀ ń rí fáàsì nínú àyà yìí àwọn tán bá nẹ́bí ṣe bẹ́yà tó rìdíwá àná one thousand four hundred ẹ̀rí fáwọn sọ̀hábà náà ọlọ́run sọ ń bì kan nínú sọ́wọ́tò tọ́rọ̀ kọ̀lọ́kọ́ tábà lọ́ alánàbí wàlúmùmínín wàlẹ́dẹ́ ìyẹn pé ọlọ́run gbà tó bá ànábì àtàwọn mùmín tán wà pẹ̀lú ẹ̀ ní gbogbo ọ̀sọ̀ hábà ni. ọlọ́run tó mọ̀ pé muhammad rasulullah wàlẹ́dẹ́ náà máa àṣìdá alálùkùfà ànábì àtàwọn tán wà pẹ̀lú rẹ̀ àṣìdá alálùkùfà wọ́n gbógun tàwọn kìfìrí àwọn náà pẹ̀lú ẹ̀ náà náà wọ́n sọ̀ hábà rahman ubaynahum aláàánú mẹ́jẹ láàrin ara wọn ọlọ́run wá ròyìn wọn tọ́lọ́run parí ẹ̀ òun ti pèsè ó parí àyà yìí pé òun ti pèsè àforíjì àtẹ̀sán tó pọ̀ fún wọn yẹn níparí suratul fatih ẹ̀mẹ́yẹ àyà tọ́lọ́run fi ròyìn sọ̀hábà ẹ̀mẹ́yẹ àhàdí sánàbí sọ nípa wọn ní àpapọ̀ ni àti lọ́lọ́dọọdún kíyẹn kan wá délé ní kò máa búrú àwọn èèyàn bẹ́ẹ̀ kò máa yọnu sí wọn kò máa ní mùnáfìkì wà nù wọn kò máa léèyàn lè bú wọn ẹ̀rí pé ẹni ibi ni ẹlẹ́rọ pé arákùnrin yẹn mùdírì onísọkúsọ lọ́rọ̀ burúkú ni ẹ̀ǹtí rẹ̀ kí yẹn tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ gbélé pé yóò lọ kẹ́kọ̀ọ́ mbẹ̀ torí pé ìwà tí ń wù kì í ṣe wà àwọn ẹni rẹ̀ sọ̀rọ̀ eléyìí káyà sọ́ra fún ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tánẹ́bí nífẹ̀ẹ́ èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ ayé pé èèyàn sì nà sí àfánẹ́bí ni torí pé nà sí àfánẹ́bí ni mo wà látùmọ́ ní wàhálà ẹni tánẹ́bí nífẹ̀ẹ́ káwa náà nífẹ̀ẹ́ rẹ̀ Eh, nínú bẹ̀sí àtàtì fún anábì ní bákan náà ọ̀tọ̀ òkèèrè agbọ́dọ̀ bọ̀wọ̀ anábì agbọ́dọ̀ ara bọ̀wọ̀ anábì ká bọ̀wọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀tánà ìbá sọ anábì sọ̀rọ̀ kó bẹ́ẹ̀ ní wéètì kó ní òṣùwọ̀n lára wa kó wa ká ara mi pa bọ̀wọ̀ anábì nù àwọn na wọ́n bọ̀wọ̀ anábì yẹn nífa náà Abdullahi ibn Mas'ud radiyallahu tí wọ́n bá ń sọ̀rọ̀ lọ tẹ́nìkan bá kó tọrọ àná ìbá ẹ̀rí pé ara rẹ̀ ó ti balẹ̀ tó fẹ́ gbọ́ ìṣesí rẹ̀ ó yàtọ̀ tó rò pé ọ̀rọ̀ tán fẹ́ sọ yìí kìí sọ̀rọ̀ èèyàn lásán ọ̀rọ̀ ànábì ọlọ́run tọ́lọ́run fi rẹ̀ ni. al-imam malik radiyallahu anhu rahimahullahu ta'ala ẹni bá fẹ́ lọ ìdánilẹ́kọ̀ọ́ nípa hadith ànábì yóò wọ aṣọ tuntun yóò jẹ́ kí ìrísí ìhun da torí pé ọ̀rọ̀ tó fẹ́ lọ sọ ọ̀rọ̀ tó tóbi ni agbọ́dọ̀ bọ̀ wà nẹ́bí bákan náà agbọ́dọ̀ mọ ṣiṣẹ́ láti mọ iye súnà rẹ̀ láwùjọ ara pàǹsì náà sí àfánàbí agbọ́dọ̀ mọ iye súnà nẹ́bí ní súnà ibi ìmúra ni súnà ibi ìhùwàsí ni súnà ibi ìṣe ibi kájẹkámu ìlànà tánàbí ń gbàjẹ kí ń gbàmú kí ń gbàrìn káwọn èèyàn máa mọ̀ ọ́ èyí tó bá jẹ́ ìdàkejì ẹ̀ náà ni bídí àkàmọ́ gbogbo ti òun gbogbo ilé nínú nǹkan tí ó wà lábẹ́ pàǹṣẹ náà sí àfáànàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà ni. bákan náà nínú rẹ̀ anabi ní wal a'immatul muslimin nínú nàṣíà táàfin káṣí nàṣíà fáwọn a'immatul muslimin àwọn olórí àwọn mùsùlùmí ẹ̀yin bò láti ṣe nàṣíà fáwọn. ó ní àágbà wọn lólórí àwọn olórí wa àwọn aláṣẹ wa àágbà wọn lólórí a sì tẹ̀lé ìfẹ́ ń pa wá láṣẹ tí ò bá ti takò tọ́lọ́ tó pọ́nà bá fánà wa tààlà ó ní yá ayọ̀ alladhina amanu ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n náà ha gbọ́ ati'u Allaha wa ati'u Rasul ẹ tẹ̀lé ọlọ́run ẹ tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ wa ulil amri minkum àtàwọn aláṣẹ nínú yín ẹ̀tẹ̀lé àwọn náà nígbà tá a ṣe wọn ò bá ti tako tọ́lọ́run tí ò bá ti tako ti òjíṣẹ́ rẹ̀ nígbà tí wọn bá ti pa wá láṣẹ pé a ṣe lọ́wọ́n ọba à á tẹ̀lé wọn ẹnu ọ̀nà sí àti òye kí àtúnṣe náà ní ilé àmọ̀ràn wọn lọ lórí dáadáa mọ àwa náà tó fún alẹ́ làákì àmọ̀ràn lórí dáadáa tó bá gbé kalẹ̀ kí dáadáa yìí kó lè bá a járí nínú ìlànà mùsùlùmí gidi tó fẹ́ tẹ̀lé lánà tànẹ́bì tó fẹ́ tẹ̀lé lánà àwọn ẹni ìṣíwájú wa yóò máa ṣe dáadáa sáwọn olórí kò ní tako àwọn olórí bákan náà kò ní gbógun tì wọ́n kò ní máa kéde ìwọ́de nti nípa àwọn olórí tí wọ́n bá gbé kalẹ̀ nínú tí anábìá Muhammad sallallahu alaihi tí ó ń bá àwọn sàhábà tó bá wọn ṣe bẹ́yà yìí lórí ní gẹ́gẹ́ bó ṣe wà ní hadith abdullah ubadat bin samit tó ní àwọn bánàbí wa mọ̀fọ́fà sọ́lá àwọn bá a ṣe bẹ́yà yẹn pé àwọn bá wọn nẹ́bì múlẹ̀ nígbà táwọn gbẹ̀sìn ala sam'i wa ta'a ìyẹn pé káwọn máa gbọ́rọ̀ só lórí lẹ́nu àwọn sì máa tẹ̀lé fi man sha'ina nígbà tí ara wa bá yá taba wà ní ipò ìdùnnú wà mọ̀kọ́rá ìnà àbí ńgbà tí nǹkan bá ní wá lára ìyẹn pé tó mi wà bẹ́ẹ̀ pa nǹkan tí ó fẹ́ ní wá lára ni àníkà àsìkò tá a wà àsìkò tó lé ní àní tẹ̀lé lórí àá tẹ̀lé náà ni lóògbà tó yẹ pé kò ní àṣẹ náà ló fi wà nù ìwáyà pé fi ó sì rí náà wà yóò sì rí náà nígbà tí abáwa nù dẹkùn àbúgbà tí abáwa nù nira kódà ká mọ̀ rí tó lórí bá ti pàṣẹ tí ò ṣe eh, àṣẹ ẹsẹ náà àátẹ̀lé náà ni. wọ́n ń lanu náà fi àmọ̀rọ̀ àlà àní máa bá wọn aláṣẹ àwọn onípò àwọn táwọn á ń dọ̀rọ̀ kíkà máa bá wọn ṣe fáńfà ẹni tí ń ṣe ìwọ́de lé ní pé àní gbà fún yín bá wọn ṣe fáńfà ni àbí ẹni tí ń jẹ àwọn olórí lẹ́sẹ̀ ṣé wọ́n náà láti ọfà tóró wọn láti di kúpù láti lé wọn kúrò òun náà bá wọn ṣe fáńfà eléyìí ṣèlànà àwa mùsùlùmí ìyẹn ló fi wá nu ọ̀rọ̀ àwọn àfáà súnà ẹ̀bá o tíra wọn a máa kìlọ̀ fún wa pé ká máa tako lórí kì í ṣe lànà àwọn sálàf kì í ṣe làwọn onísúnà àwọn oníbídíà bí àwọn alkawarij àwọn mọ̀tẹ́sílà àwọn náà máa ń ṣerú ìlànà tó yẹ pé àwọn tán já fún ọjẹ náà pọ̀ lénìí ẹ ti rẹ́nìkan léyìn tí bá ti ń bú olórí ní gbangba tí n bá ti ń sọ̀rọ̀ rẹ̀ láì dá níta tí n bá ti ń ṣépè fún ẹ̀mọ̀ pé inú àwọn tó ti já fún àwọn kàwáríjì jẹ àwọn kàwáríjì àwọn kàwáríjì náà máa ń ṣerú ìlànà yìí ẹ̀rọ àwọn Ikhwanul Muslimun náà lè dán brotherhood náà náà gbà pé àlèmọ̀ tako lórí àlèdúró gbangba kàmọ̀ fẹ̀hónú hàn náà bí tá a ti ń fẹ̀hónú hàn àlẹ́ ní tí ó sọ̀sọ́kùsọ sí wọn àlẹ́ ní tí ó bu wọn ẹni tó ní nǹkan tí wọ́n bá ṣe kalẹ̀ yóò mọ bàjẹ́ gbogbo eléyìí tí ò ìlànà onísúnà ni àwọn olórí ọ̀nà ìkùdíẹ̀ káàtó nígbà nígbà mùsùlùmí sọ́nà bó ti sọ fún wa tó sọ fún ẹ̀sọ́ àbá pé aláwọn ah, olórí tó kùdíẹ̀ káàtó ẹ̀sọ́ àbá ní tó bá ti ẹ́ délé ìdí ká yọ̀dà sí wọn àbí ní ẹ mọ́ yọ̀dà sí wọn ẹ̀sìn mọ́ bá wọn jà mọ́ àkọ́mọ̀fẹ́ kọ̀ǹsọ̀lá lọ́gbàtà bá ti ń kírun ìfọ̀pá ẹ gbọ́dọ̀ takò wọn èyí sì sùúrù náà ni àníbàbà sọ́lá onífàtàrọ́ ọ̀nà àṣàrọ̀ ẹ padà rí àṣàrọ̀ ìyẹn páwọn olórí tó yẹ ká jẹ gàba lórí gbogbo nǹkan náà ní fún yín lẹ́tọ̀ọ́ yín fásitìbẹ̀rù ànẹ́bí ni ẹ wàá ṣe sùúrù nù ànẹ́bí ò nígbà tẹ́ bá ti wá ríro eléyìí ẹ wá takò ànẹ́bí ò ní ẹ takò ànẹ́bí fásitìbẹ̀rù ẹ wàá ṣe sùúrù ni o hátà tẹ̀lẹ́kọ́ ní alalhaud tẹ́ fi pàdé èmi níbi odò àbàtà ìyẹn pé tẹ́ fi pàdé èmi nínú òkè lọ́jọ́ gbìndé alikiyama níbi odò tọ́lọ́ pèsè fánàbà Muhammad sallá sùúrù ni àlẹ́mi ní kí a ṣe. àmì hadith ló wá lórí ilé tí àlẹ́mi ṣàlàyé bóò láṣẹ báwọn olórí lò àìmọye tó yẹ pé tábàwọn ní sọyìn Bukhari sọyìn Muslim àtàwọn kótóbù sunan àmọ́ rí àwọn ahadith yìí ní níbẹ̀ tánàbí mi ṣàlàyé ipò tá a wà sí àwọn olórí wa ẹ pé kì í ti po ẹni tí ó mọ̀ ṣépè fún wọn kì í ti po ẹni tí ó mọ̀ sọ̀rọ̀ wọn láì dá ní gbangba kì í ti po ẹni tí ó gbé àwọn àṣà táwọn wọ́de tálà nígbà táfẹ́ dà gbogbo ẹ̀rú torí pé àìdá tá a fẹ́ kọ̀ èyí tí ó padà wá ṣẹlẹ̀ lẹ́yìn yóò ju bẹ́ẹ̀ lọ àmì àpèjúwe náà la rí lẹ́ni fáwọn àbí tí wọ́n ṣe tán tún jẹ́ mùsùlùmí gan tó yẹ kọ́nà gan ló yẹ kán lo ẹ̀kọ́ tánàbí kọ́ àyè tó yẹ kán gbọ́yé tán jẹ́ lẹ̀ mùsùlùmí tán jẹ́ lárúbáwá tí wọ́n lòfin yìí tí wọ́n rọ́lu àwọn olórí wọn àìmọye nǹkan àárín lórí fàìdà láwùjọ wọn lẹ́nu tó yẹ pé tí wọ́n ń rí tẹ́fì láwọn tako lórí gan ó tún wá dáa ju tí wọ́n rí lẹ́yìn ìgbà tí wọ́n gbégbèsè ìtàkùn lórí kí lélẹ́ ìtumọ̀ pé ní ìlànà tí wọ́n lò ìlànà tí ò dáa ni ìyẹn ló fà tó yẹ pé ní a gbọ́dọ̀ gbọ́ àárín yìí dáadáa ká má bá wọn lọ́wọ́ bí ìtàkùn lórí kódà bí wọ́n sọ́ba dé olórí tí wọ́n pọ̀ fún wa ká ní kìí sí ìlànà tiwa ní ká takò wọn kó wá nílànà wa ọ̀lẹ́lẹ̀ àmọ̀ tẹ̀lé wọn níbi dáadáa ǹjẹ́ ò bá ti fẹ́ jẹ́ pé àáṣẹ náà á tẹ̀lé wọn bákan náà a máa ṣe nàṣíyà fún wọn a máa pè wọ́n sákèèsí tọ́lọ́n bá ní ká wà nípò ẹni tí ó lè rí wọn pè sí àkíyèsí gẹ́gẹ́ bí Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ó ti sọ nínú hadithi tí ó wà nù Sunan Ibn Majah anábíà Muhammad sallam àbí èyí حديث tó wà nù sahih muslim ní hadith abi urera anabi ní inna Allah yarda lakum salasa ọlọ́run bá ó yọ́nú sí nǹkan mẹ́ta kan fún yín ìyẹn pé ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ kẹ́ máa ṣe yarda lakum an ta'buduhu ẹ̀kọ́ ni pé ọlọ́run nífẹ̀ẹ́ kẹ́ máa ṣe tòlùpẹ́ nítorí ẹ̀ náà ló fi darí wala tushriku bí ìṣe àkẹ́sì mọ́sẹ̀bọ ìṣẹ̀bọ sọ́nà ẹ̀ṣẹ̀ tó burú jù ni bákan náà wà á ń ta àtẹ́sìmù bihabulillahi jami'a ọlọ́run nífẹ̀ẹ́ kẹ ẹ̀rọ mẹ́sìn ọlọ́run fòdìdì kẹ ẹ má pinra yín ẹlẹ́yẹlẹ ọ̀la tafarraqu kẹ má pinra yín kẹ dúró déédéé kẹ dúró lórí ntọ́lọ̀ fìrà ànábì fi yín bákan náà ọlọ́run ní ànábì ní wà á ń tò náà fìhú mọ́ wallahu Allahu amrakum ẹni tọ́lọ́run bá subhanahu tọ́lọ́mà sọ́nà tọ́lọ́ ń gbé kalẹ̀ pé àwọn ọ̀gá yín rè àwọn aláṣẹ yín rè ọlọ́run nífẹ̀ẹ́ kẹ́ ẹ fi dáadáa bá wọn lò kẹ́ ẹ tẹ̀lé wọn kẹ́ ẹ mọ̀ ìyapa wọn nínú tí ọlọ́run nífẹ̀ẹ́ ni nígbà níbi tí sọnà àdéhìsì yìí bákan náà nínú ìtààmọ̀ ṣe fáwọn olórí láàmọ̀ ṣàdúrà fún wọn kọ́lọ́run kọ́ wọn máa ṣe kọ́lọ́run kí ó lè kọ́nà kó fún wọn ṣe kòńgẹ́ kan lè mọ fún àwọn tó wà lábẹ́ wọn lẹ́tọ̀ọ́ wọn kò ní ká mọ sí pẹ̀lú rẹ̀ torí pé èpè táwọn ṣe léwọ̀n yìí kò tó jẹ́ kán mẹ̀tọ́ náà ni ìyẹn ló fi wà ń lànà àwọn ẹni ìṣíwájú wọn ọmọ ṣàdúrà fáwọn olórí bí a bá fi rí nu ọ̀rọ̀ al-Fudail ibn Iyad rahimahullah ta'ala fudel ibn Iyad ó ní law alimtu ó ní tí n bá mọ̀ pé anna li da'watun mustajaba tí n bá mọ̀ pé mo ní àdúrà kan tí ó gbà fi ń bá ṣe àsọ̀ráfíwá sultan olólórí ní í ṣe fún ẹni tó jẹ́ alákòóso ìlú ò ní í ṣe fún àwọn èèyàn wá ń bí pé eré àáfàá wa kí ló dé tó yẹ pé ní ẹ̀ẹ́sì fúnra yín olórí lẹ̀ ṣe fún ó ní tí n bá ṣe fún lórí dáadáa rí ó kárí gbogbo gbogbo àwùjọ yóò dọdọ èmi náà yóò dọdọ ẹlòmíì olórí ní í ṣe fún kábà mọ pàápàá báwọn ẹni ìṣèwájú wa ṣe gbọ́ àrùn yíyé tí ẹ̀sùn lẹ́yìn àtẹ́rà wọn ẹnu àfẹ́dàtọ̀ àwíyà ni àṣẹrí àìmọ́mù àjórí ni àti làlàkáyì ni sọ́nà ni mọ́mù àwọn sọ́lẹ̀ sọ́nà ìmọ́mù ahmadu ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tírà sọ́nà ẹ̀ mọ̀ rí tí wọ́n mọ̀ pèpè sí pé ẹ̀tẹ̀ lólórí ẹ̀ mọ̀ ìyàpọ̀ lórí lànà sọ́nà rèé ẹnikẹ́ni lẹ́yìn tó bá gbà pa àlè takọ lórí àlè wọ́de kì í so ní súnà kódà bó bá dáwọ́ súnà bójú torí pé ìlànà tí ń rìn kì í ṣe ìlànà tó dáa irú àwọn al-Ikhwan al-Muslimun nítawọn máa ń kéde rẹ̀ káàkiri nu máa lórí àárín wa tó lórí èdà torí pọ́n náà fẹ́ dépò tí wọ́n wà tí wọ́n fẹ́ dépò tó wà ó yẹ kẹ́ fún wọn kọ́lọ́hún kan wọn máa ṣe àti pé níta rí láburú tí wọ́n ṣe tí ò dá tó já burú kì í ṣe pé ìwọ́de tá à ń ṣe náà fi wá rí tún ṣe ní máa ń ba nǹkan jẹ́ sí ni àmọ́ ọbẹ̀ náà á sì ṣe sùúrù lórí wọn kí aburú tí yóò ṣẹlẹ̀ kó wà tó má pọ̀ ju èyí tá a fẹ́ kọ̀ lọ nínú nàṣí àfáwọn olórí òní kí á tẹ̀lé wọn ká mọ̀ yàpá wọn ṣùgbọ́n ibi ìtẹ̀lé yìí ibi tí ò ti jẹ́ pé ìṣẹ̀lọ́run bá wà ń bẹ̀ tí ìṣẹ̀lọ́run bá wà ń bẹ̀ àní tẹ̀lé wọn torípa níbi ní ìnámọ̀ tọ́ átú fil ìtẹ̀lé níbi dáadáa ni kì í síbi tí ò dá tó bá pa aláṣẹ ní tí ò dá àní tẹ̀lé wọn bẹ̀rẹ̀ nítorí pàwọ́ àtakò gbogbo ẹ̀ lódindi láti da gbogbo ẹ̀rú gbogbo àṣẹ wọn àwa aládàárú rárá èyí tí ò dá ńlá àní tẹ̀lé wọn tó bá dà yòókù àmọ̀ tẹ̀lé wọn rẹ á sì ṣe sùúrù bákan náà àníbi wa parí àdìsí pé wà àmọ́ ti sìn àwọn àṣẹnẹsẹ àfún gbogbo mùsùlùmí àṣẹnẹsẹ àfún gbogbo mùsùlùmí pátápátá kàbámọ̀ torí pé nu ojúṣe wa ni a bá wọn lò lọ́nà tó dáa a bá wọn lò pẹ̀lú mímọ́ torí pé nípa nàbẹ́ àkọ́dọ̀ sọ́lá nínú tó sọ nínú wọ mùsùlùmí ni pé tí mùsùlùmí bá tọrọ lẹ́sí tó bá béèrè lẹ́sí àlọ́dọ̀ kàṣì lẹ́sí àfún ara ìṣe àtàtì fún mùsùlùmí àmọ́ tọ́ wọn sọ́nà tabarin tó da àátọ̀ wọn sí a nífẹ̀ẹ́ wọn nítorí tọ́lọ́hún bákan náà àní mọ́ táṣìírí wọn ànímọ̀ táṣìírí wọn ànímọ̀ sọ̀rọ̀ wọn lẹ́yìn láì dá àmọ́ wá láti fa oore fún wọn àmọ́ ti bàjẹ́ dànù sí wọn àmọ́ pè wọ́n ti di súnà ìdí ntọ́lọ́wọ́n bá fẹ́ ara bá ìfilẹ̀ sí àfún mùsùlùmí nu ṣùgbọ́n tó lọ nífẹ̀ẹ́ mùsùlùmí tó pè ní súnà tó ń parọ́ fún wọn tó jẹ́ àfa tó ń parọ́ fún yẹn tó yẹ pé ní ọrú dúdú lẹ̀ ọ̀sọ́ fún wọn nífẹ̀ẹ́ mùsùlùmí àbọ̀ tó rẹ́ni tí ń pè wọ́n sí gbèrèdó ọ àwọn àmọ́ òkú wọn lọ nífẹ̀ẹ́ àwọn ìwọ gan ló nífẹ̀ẹ́ wọn torí pé o fẹ́ tì wọ́n wọgbó ni ẹni tó nífẹ̀ẹ́ yẹn lẹni tó rí pé ó fẹ́ já sí kòtò tó fẹ́ já sómi tó fẹ́ já sí kẹ̀gà tó fà padà ẹni tó nífẹ̀ẹ́ yẹn nu ṣùgbọ́n ẹni tí ó rí yẹn níbi téèyàn ń wọgbó lọ téèyàn ń wọnú odò lọ téèyàn ń wọ kẹ̀gà lọ tó sì filẹ̀ eléyìí ò nífẹ̀ẹ́ rẹ̀ kódà kẹ́niyẹn mọ rò pé nìyẹn nífẹ̀ẹ́ òun ẹni tó nífẹ̀ẹ́ yẹn náà lẹni tí ń ntọ́lọ́hún fẹ́ rè tó wá ń pè bèrè wa islas, tí ń pè pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa islas, bákan náà pẹ̀lú ọkàn kan tí èsì pé nítorí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ní fi ń tọ́ sọ́nà yìí ẹni yẹ pé nítorí nǹkan tó ń gbà lọ́wọ́ yẹn náà ni gbogbo ohun tó ń ṣe òun náà nífẹ̀ẹ́ dáadáa tó tí ò bá rí nǹkan yìí gbà lọ́wọ́ rẹ̀ mọ́ kò ní í ṣe dáadáa sí i àràpá nífẹ̀ẹ́ mùsùlùmí kò pé a ṣe nà àfún mùsùlùmí ká tọ́ wọn síbi tó dáa ká láàánú wọn lójú àfọ̀nìjálàbí ò láàánú mùsùlùmí lójú ẹni tẹ́bi ń pa tí òní tí ó jẹ ọba tó ń gbẹ́bọlé lọ́wọ́ ọ̀tún ní kó mọ kó owó wá ẹ̀rí ọ̀tún ń tọ́ síbi tí ò dáa ọ̀ ń gba ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ irú ẹni tí ń ṣe báyìí kò nífẹ̀ẹ́ mùsùlùmí bákan náà ẹni tí ń ṣe jàǹbá fún mùsùlùmí òun náà nífẹ̀ẹ́ wọn níbi kátàkárà níbi ìbálò òun náà nífẹ̀ẹ́ wọn ìyẹn lànà bí rí ẹni tó jẹ́ pé ó ṣe nǹkan bí èrú níbi kátàkárà ó fi ń tó dáa sókè òfin tí ò dáa sábẹ́ táwọn ìwà padà dìtẹ́ẹ̀tì pa ń tọ́ ṣe rè kí lànà bí sọ fúnra ẹni bẹ́ẹ̀ anábì ni máa ń ga ṣáná fàlẹ́ ìsàmì nà ẹni tí bá ń tú àwa mùsùlùmí jẹ báyìí tí ń lo gbájúẹ̀ láàrin wa tí ń jàǹbá wa kìí sára wa kìí sọmọlẹ́yìn wa ìyẹn pé kìí ṣe mùsùlùmí gidi mùsùlùmí ò gbọ́dọ̀ máa tú mùsùlùmí jẹ́ kódà ní tòótọ́ mùsùlùmí àgbọ̀dọ̀ yẹn jẹ́ àtọwà sọ pé mùsùlùmí àwọn nǹkan báyìí pọ̀ láwùjọ wa léni tẹ́kàn mùsùlùmí jẹ́ ó da nǹkan pọ̀ àbí kátàkárà náà ni tí ó sì mọ èèyàn kejì jẹ́ àbí tí ó mọ tí ó mọ ṣe àìdáa sí bóyá bí oníṣẹ́ ọwọ́ náà ni tí ó ṣe bí ó ṣe yẹ kó ṣe gbogbo eléyìí tí ò bá mu ni àbí tó gba tó lọ́dọ̀ mùsùlùmí àbí lọ́dọ̀ tí ó ṣe mùsùlùmí náà tí wọ́n ń ṣe ní ṣe jàǹbá tí ò ṣe bó ṣe yẹ kó ṣe eléyìí náà nínú pé èèyàn ń ṣàìdá láwùjọ mùsùlùmí láwùjọ àwa mùsùlùmí ni eléyìí tako ìṣìnà sí àfún mùsùlùmí àpá mùsùlùmí nù pẹ̀lú kankan àbá lò pẹ̀lú dáadáa àá ṣe wá àfúnra wa àpẹ̀rọ àfin tó dáa tọ́lọ̀ ní yóò là wá kúrò ń bí aburú lára rẹ̀ ní wátàwá sọ́ọ̀bẹ̀lì hàk àbára wa sòdodo láàrin ara wa àní tanra wa jẹ́ ẹni tó jẹ́ àfa yóò dúró déédéé bó ṣe yẹ kó dúró yóò ṣàánú mùsùlùmí pẹ̀lú pé ń pè wọ́n síbi tí ó jòrí ire fún wọn yóò mọ̀ tí wọ́n kò ń bi tí yóò já burú ẹni tó já burú bí ẹbọ bí ìwà burúkú bí ìmọ̀ ṣe àdádálẹ̀ fún ọmọ láwọn mùsùlùmí kákúrò ń bẹ ara pé ṣe nà sí àfún wọn ni àfa tí ń pè yẹn sí di bídí àkọsẹ nà sí àfún mùsùlùmí o ń tún wọn mùsùlùmí jẹ ni ń ṣàìdá fún wọn ni bákan náà ẹni tí ń ṣe ẹ̀bọ lẹ́sọ̀ fún wọn kò sínú sí àfún wọn kẹ́bà tó ní ẹmọ lòka ẹmọ lòka lòwó ẹmọ dàdé mọ́ra ẹmọ sàsùkọ́ eléyìí kò nífẹ̀ẹ́ mùsùlùmí o àfa àjàkùjàkùnú ìlànà ṣètọ́nù làwọn èyí ń lò ẹni tó jẹ́ àfa àgídí tí ń sàánà mùsùlùmí kò ní í pè wọ́n síbi àìdá ìdí ntọ́lọ́run fẹ́ tánábí fẹ́ náà ni ó mọ̀ pé wọ́n ti kódà káwọn èèyàn kiri wọ́n máa ń rí ní ẹni rí láwùjọ torí pé àwọn ẹ̀ tó bá jẹ́ níbi àwọn ọmọ fojú aláìdáa wò kọ́lá kan máa fi wò tó kọ́ fi wọ àwọn òjíṣẹ́ síwájú náà ìtọ́sí àwọn òjíṣẹ́ ti sọ ni pé adétí sọ wọn pé ní ìlàkùnmù náà ti hàn àmì náà ẹni tó jẹ́ onílẹ̀ sí àmójẹ́ fún yín tó wá pè é síbi dáadáa bó ṣe káwà tá a jọ mọ lẹ́yìn àwọn ànábì náà jẹ́nu ká máa pa àwọn èèyàn síbi tó dáa ibi tó lọ́n fọwọ́ sí ká lé wọn sákòrò mi tí ò dáa níbi ìwà tí ò dáa ibi ìlànà tí ò dáa bákan náà ẹni tó jẹ́ aláṣẹ náà kó bá àwọn mùsùlùmí ń lò kó ṣe nà sí fún wọn yẹ pé kó fún wọn lẹ́tọ̀ọ́ wọn kó mọ́ yàn wọn jẹ kó darí wọn bọ́lá wọn bá subhanahu wa ta'ala òṣìṣẹ́ tọ́lá ní bàbá ọ̀nà sọ́nà ọlẹ́ni tó ẹni tó bá jẹ olórí tó bá lọ kú lóòjọ́ tó bá kó wáyé pẹ́ni tó ṣe nà sí à fún àtọ́jẹ́ tó ṣe àbòsí fáwọn tí ó jẹ́ ọ̀gá lé lórí àdébàbọ̀nà sọ́nà ní tó bá di ọ̀run yóò jẹ́ ni tí ọ̀rọ̀ rẹ̀ ó lágbára torí pé kò dúró ti ń tọ́lọ̀ bá subhanahu wa tó fi ṣe alákòóso lé lórí kò dúró ti bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ gbogbo àná la gbọ́dọ̀ gbọ́ àárín iye pa gbọ́dọ̀ ṣe mẹ̀ sí àfún gbogbo ẹ̀dá ẹ̀pà gbọ́dọ̀ lò bọ́n lò pẹ̀lú mímọ́ ìtọ́jú oníṣẹ́ ọwọ́ ìtọ́jú oníṣòwò ìtọ́jú oníṣẹ́ ìjọba kò gbọ́dọ̀ yẹn jẹ́ kò gbọ́dọ̀ ṣàìdá tí mùsùlùmí àgbọ́dọ̀ bá ti mùsùlùmí jẹ́ pé òun bá tiẹ̀ jẹ́ ni àgbọ́dọ̀ bá ti mùsùlùmí jẹ́ àgbọ́dọ̀ ṣe dáadáa ni àgbọ́dọ̀ táṣìírí wọn àgbọ́dọ̀ bò ní àgbọ́dọ̀ faburú fún wọn dáadáa la gbọ́dọ̀ mọ̀ wá láti fà fún wọn gbogbo àwọn nǹkan yìí tí àdéhìsì yìí tí ó kó sínú rẹ̀ àwọn àfáàfin sọ fún wa pé ní àdéhìsì tọrọ ọbẹ kéré ni gbẹn tó kó sínú ní tó pọ̀ ni káwọn náà gbìyànjú láti lágbọ̀ọ́yé rẹ̀ ká dúró tì ká fi ṣiṣẹ́ wò wá àdéhìsì ń sọ pé ẹ̀sìn ìmẹ̀síyà ló jẹ́ ìyẹn pé ìtẹ̀sìn ní mímọ́ fún ta ní fọ́lọ́ ọba tó dá wa ká tẹ̀ lọ́nà ká má ṣẹbọ sí ká tẹ̀ lófin rẹ̀ ìtọ́nà ọba fẹ́ ká jìnà sí ká ròyìn rẹ̀ kó ṣe ròyìn ara rẹ̀ bánẹ́bí ṣe ròyìn rẹ̀ ìdí ọba fi ròyìn ara rẹ̀ ká jìnà sí. bákan náà ká ṣìnà sí àfúntínra rẹ̀ ká kọ ká kà ká mọ̀ ká ronú sí ká fi wùwà ká bàbàrà rẹ̀ ká pọnlé ká ṣìnà sí à fún òjíṣẹ́ rẹ̀ ká mọ̀ lójíṣẹ́ ọlọ́run àwọn ọ̀rọ̀ tó fún wa ká gbàgbọ́ tí ó ní àṣẹ ní káṣe ní tó bá ní àmọ̀ṣe kámọ̀ṣe ká tẹ̀lé súnà rẹ̀ ká gbógun ti gbé dé ẹni tó bá nífẹ̀ẹ́ ànábì káwa náà nífẹ̀ẹ́ rẹ̀ àwọn tánábì nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ń sọ àbá rẹ̀ ká nífẹ̀ẹ́ wọn ká tẹ̀lé lánàá wọn ká má kórìíra wọn bákan ká ṣìnà síyà fáwọn aláṣẹ ìyẹn pé kí a tẹ̀lé wọn níbi dáadáa níbi tí ó bá jẹ́ fẹ́ ọlọ́run ká má tẹ̀lé wọn ká mọ́ ti wà ká mọ́ wà jàǹdùkú pa mọ́ takò wọ́n á lé wọn kúrò lórí oyè á gbé àwọn àṣẹ àtàmọ́ wọ́de káàkiri ilé òsínú ìlànà àwọn ẹni síwájú kò sí ìlànà pàǹṣẹ mẹ̀sí àfáwọn olórí ìyẹn ká mọ́ ṣàdúrà fún wọn ètò bá kú díẹ̀ káàtó kọ́lọ́n kọ́ wọn mọ̀ ẹ́ ṣe àwọn nǹkan tí a bá rí láàyè ká pè wọ́n sákìyèsí tá a bá wà ń pọ̀ ẹni tí o lè pè wọ́n tá a bá wà ń kó rẹ̀ tá a bá mẹ́ni tó lè pè wọ́n tó súnmọ́ wọn kí a pè lọ sọ fún tá tó wà ń kó yìí náà a jẹ́ pé àwọn ò lágbára lọ la yukallifullahu nafsan illa wus'aha ọlọ́run bó làbọ̀ yẹn lọ́rùn àfin téèyàn bá lágbára á jẹ́ pé àlágbára nu ṣùgbọ́n ká dúnú yàrá wa ká di Facebook wa ká máa bú wọn síbẹ̀ ká láwọn náà ń pàṣẹ mẹ́sẹ̀gì sí wọn eléyìí ìwà àdàlúrú ni kì í ṣe pàǹsìnà sí àfún olórí ìpàdé ìbílẹ̀ tí ó bá ṣe sí àfún olórí kó mu sí kọ̀rọ̀ ẹni tó bá fi lórí facebook ó ti di gbangba mu ẹni tó bá ń wọ́ọ̀dẹ ó ti di gbangba mu ẹni tó bá gbọ́ bí wá àtìlẹ̀ ní tẹ́bù ó ti di gbangba mu tí ò bá wà ń pọ̀ ẹni tó lè lọ bá wọn ní kọ̀rọ̀ àyẹ pé ní òun nà sí à kò ṣe dandan fóun torí pé ọlọ́run lábọ̀ lọ́rùn ìdí ò lágbára bákan ká ṣe nà sí àwọn gbogbo mùsùlùmí pátápátá kí á nífẹ̀ẹ́ wọn kí a ṣe dáadáa tí wọn ká mọ̀ tún wọn jẹ ká pè wọn síbi dáadáa ká lé wọn sá fóun bí tí kò dáa àbẹ̀lẹ́ ọba subhanahu wa ta'ala kí ó jẹ́ kí a lè mú ọ̀rọ̀ yìí lò gbogbo ibi tí náà sí àìpé tí kọ́lọ́n jẹ́ kí àwa náà lè mọ ẹ ṣe kọ́lọ́n ṣe rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa àwùjọ àwa mùsùlùmí kọ́lọ́n ọba subhanahu wa ta'ala kó mọ́sá ẹ̀ mọ́ ẹ bá wa tó kí ó mọ ràn wá lọ́wọ́ kí ó ṣàlékún àgbọ́yé ẹ̀sìn láàrin wa gbogbo ohun tí àwọn tó ń da àwùjọ amùsùnmí rú pẹ̀lú ìsọkúsọ àbí ìmọ̀ fi ìlànà míì nílẹ̀ tó yàtọ̀ sí ìlànà tọ́lọ́n tànábì kọlọ́bà sùpánà wa tààlà kọlọ́bà sáàbà wa tó wọn kó bá tó wá ń bí aburú wọn kó gbà wá lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ wọn kí àwa náà wá gbìyànjú ká ṣiṣẹ́ takuntakun láti mọ fún èyí tí ń jẹ́ súnà ká káyìn dìbò àmọ́ ń tó tọ́ kó obìnrin tí ò tọ́ àbẹ́lọ́bà sùpánà wa tààlà kí wọn ní sí wa láyé. لجو وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين